àfààní ẹ̀ máa gbọ́ wọ́n ní kí ló fẹ́ sọ pa níbi tá a fà gbó sẹ́rí òtí sọ. káwọ́yá tí wọ́n ti rò nínú ilé. ó ní wọ́n ṣe wá sí fún wa. ó ní má tẹ̀lé kàlìbó sẹ́rí bó sẹ́rí ò fọ̀rọ̀ kan sílẹ̀ tí wọ́n fẹ́ sọ ó ti parí gbogbo ọ̀rọ̀. wọ́n káàbọ̀. káàbọ̀ bínú zuwair. àwọn tó kàn ní kí àdínẹ́bì ló wọ ayé àdínẹ́bì. takalamu. wákìlì. wakaabo wahasanu lemadi'i takalamu hasan munu sabit ẹni tó wà nẹ́bi tá nẹ́bi jáde tó wà wà nẹ́bi pé aa wà àjìmọ̀lù minka lamutaro kotu ainun alayhi wa sallam. ما ترك لبوصيري قولا لبائي وما أحسن منك وما أحسن ká lamutarakatu àìnú. ó lẹ́lẹ̀ kan tó dàbí ànábì ojú kan ò rí rí. wọ́n àjìmọ́lò mi ká lamutẹ̀lẹ́bí nìṣá. wọ́n ní kéèyàn wá fáyìn kán níyàn fáyìn wọ́n ní kéèyàn fáyìn wọ́n ní kò sẹ́ni tó fáyìn bí ànábì rẹ̀. ọmọ tẹ̀rọ kẹ̀lé bú sẹ́yìrì kàwọlẹ̀ lẹ́pà ilé. imam buzeri ó ti ròyìn ànábì tẹ́lẹ̀ tẹ́lẹ̀. wọ́n ká abọ́ wa. kí aláwo lọ ó sọ̀rọ̀ imam buzeri ó tán sílẹ̀ òní ó bá bọ́ sí ọ̀dọ̀ káàbù gbónú zuwaire náà ó sọ̀rọ̀ onírọ̀rọ̀ sọ. wàkọ́dí náà tọkọ̀lì kuranu bẹ̀lẹ̀ ha ìmọ̀ àdàhà. ó ní ẹ̀wá gbọ́ tó bá wá mọ àwọn tá a dárúkọ yìí ó ní ṣe bó mọ kùránì kọ́dí náà tọkọ̀lì kuranu. bẹ̀lẹ̀ ha ìmọ̀ àdàhà. kùránì náà ti ròyìn àníbọ̀ Muhammad. sàjà ya rasulillahi wa zikiru ahakamu. ó wá ní àníbọ̀ Muhammad. sallallahu alayhi wa sallam wọ́n fọ́ọ̀dù ìjáàmì ẹ̀yìn. básìkò bá ti wá gbà wá ni mo ti fẹ́ yọ ọ̀rọ̀ náà lò wọ́n níjọ́ tí wọ́n fẹ́ dà nẹ́bì wọ́n béèrè pé ibo ni wọ́n ti dà nẹ́bì wá. sallallahu alayhi wa sallam wọ́n ní idh qala jalla. idh qala wọ́n ní ọlọ́run fúnra rẹ̀ tọ́wọ́ bí ẹ pé níbo ni bọ́ọ̀lù ànẹ́bì ti wá jàlá yẹpọ̀ bójọ́ ti ẹ̀mí lórí. wọ́n ní ọmọ rẹ̀ wá pè mọ́lẹ̀ kan jáde lára ẹ̀. kúni. ó ní wọ́n mọ́lẹ̀ yìí ó yá máa dì máa dì. ìkúdí ratina la àbíbá Muhammada. ẹ yóò bá nẹ́bí dáadáa. kúni. ìkúdí ratina la àbíbá Muhammada. ó ní wọ́n mọ́lẹ̀ yìí yá máa yí padà máa yí padà bàbá wọ́rọ̀ máa di ta ni ànábì Muhammad. kúni bàkúndìrátìnà làhàbíbà Muhammada. àwọn àfọ àwa wà pé ẹ dẹ́kun bí àbá wá wáyà àwa tá à ń bẹ láyé iyẹ̀pẹ̀ kan ni wọ́n bù ló di àwa tá a dì àbí bẹ́ẹ̀ kọ́ ni. iyẹ̀pẹ̀ wo ni wọ́n wá bù nígbà tán mú ìmọ́lẹ̀ iyẹ̀pẹ̀ wo ni wọ́n wá tọ ìmọ́lẹ̀ sáré. àwọn àǹfààní tún wá ṣiṣẹ́ lórí yìí náà ó tún wá wá jáde pé iyẹ̀pẹ̀ tí wọ́n bù ńjọ́ náà tí wọ́n fi dá ànẹ́wọ̀ Muhammad wọ́n ní iyẹ̀pẹ̀ ibi tí kàá bá ń bẹ ló jẹ́sí pé kò sẹ́ni tí ò ní débẹ̀ tí yóò mọ̀ sunkún pé kémi náà débẹ̀ kí n forí kan lẹ́bi tí wọ́n ti bu iyẹ̀pẹ̀. ìdíkọ́ làjẹ́ ńlá nìkan bó ti nàlá Habiba Muhammad. àwọn àfihàn sọlá tún. على الأصل الوجود محمد صلاة على النبي وجود محمد إبان كيف لدينا صلاة إكلام قوم بيننا على الأصل الوجود محمد فما كان نورا كان نورا قبل آه bá ẹ léèrè pé inú orin tí bàbá wa alájí àgbà kọ fún ara wọn lọ́wọ́ ara wọn kan ẹ̀ ló wí. sọlátù alẹ́ asílẹ̀ ojúde muhammed mani. o dára sí yóò bá jẹ́ bí. sọlátù. ṣé ìlú wa ká lọ. ahmadu jami ilà nẹbi. sallallahu alayhi wa sallam. ẹ ìpìlẹ̀ gbogbo nǹkan. o là nẹ́bọ̀ muhammad. ibi tá a fi wá wò ni pé kò síbi tó fẹ́ bá wọlé mu lẹ́kìn pé ànẹ́bì ní fardul jami'i kò síbi tó fẹ́ bá wọlé tó ní kan nẹ́bọ̀ muhammad bẹ́ẹ̀. bàbá ní ká lọ síbi ìwà wàá bá nẹ́bọ̀ muhammad bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. bàbá ní ká lọ síbi àṣẹ pípa wàá bá nẹ́bọ̀ Muhammad bẹ́ẹ̀ tabanika lọ síbi kéèyàn jẹ ọkọ kálọkọ alibarika rè abanẹbọ Muhammad bẹ tabanika lọ síbi bóòlòbí ti gbọ́dọ̀ rí lórí ọmọ wàá máa tẹ̀lé anẹbọ Muhammad ni tabanika lọ sí báwo lèèyàn ti ń mójú tọrọ ajé ti fi ń yọ yíire wàá máa tẹ̀lé anẹbọ Muhammad ni tabanika kọ́ ko ó máa tẹ̀lé anẹbọ Muhammad ni. olórí olórí tí wàá pò mọ́lẹ̀ ànábì pọ̀ tí mo fi ní fárúgòlì jáàmì ẹ̀ lànà anabi. sallallahu alayhi wa sallam. àwọn afa wa tọwọ́ bọ̀ pé jọ́ ta fẹ́ dá anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ọwọ́ pe ẹ̀mí àwọn anabi ọlọ́run kan tó ti lọ wọ́n wá pe ẹ yorùbá ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. wọ́n pe ẹ̀mí àwọn ànábì kan tó ti lọ jẹ̀sibíyà ni wọ́n wá pe ẹ̀mí àwọn ànábì kan tó ti lọ wọ́n pè wọ́n padà wọ́n nínú tí wọ́n ṣe ní pé khalqu adam àwọn kan ní sọ̀fáwù adam mímọ́ tí ń bẹ lára ànábì ádámù ìjọ náà wọ́n ní sọ̀fà wò ádámù mímọ́ tí ń bẹ lára ànábì ádámù la withdraw lani ó yà parapọ̀ mọ́ ìmọ̀lẹ̀ ànábì kò di ànábì wa muhammad. sallallahu alayhi wa sallam. àfa kan ní kálkọ̀ ádámù dídúró bá ànábì ádámù ti dúró wọ́n ní dídúró ànábì ádámù bẹ ti rí àwìdúrà ìjọ náà kó lára ànábì ádámù gbàtà ànábì ń bọ̀ wọ́n fi sára ànábì wa muhammad. ìdí tí fi ń jẹ́ fardul kàmíìn àwọn afáàní kùlùmọ̀ tafarraka fil anbiya jama'a fi. sallallahu alayhi wa oh, sallam. o gbọ́ bàrà tí wọ́n wí. Ah, kùlùmọ̀ tafarraka fil anbiya jama'a fi. tawahhada fi rasulillahi sallallahu alayhi wa sallam. likulli nabiyyin fil anami. gbogbo táwọn nẹ́bí tó kù ní wọ́n ní tá n tá máa dá mọ̀mọ̀ ní kọ́lù sọ̀fọ́ àwùlà máa dá mọ̀mọ̀. wájú mi lẹ́tọ̀ọ́ ha. anábìyàn lọ́wọ́ bá kàn bẹ́ẹ̀ tá n pè ní daniel dáníyàlù yìí húbà dáníyàlù ìnífẹ̀ẹ́ la fi ṣe àwọn ẹlẹ́ṣà ọlọ́run wìdúró húbù tí ń bẹ lára dáníyàlù ó gbé fún àdébọ̀ Muhammad. ìkúlẹ̀ nàbí fìlẹ̀ anáàmì fọ̀bílẹ̀. olùkọ́ àwọn ìyàwó Yorùbá nẹ́bì dáadáa nínú bèbá wa dùn dáadáa. wájú mi lè àwọn ìyàwó Yorùbá nẹ́bì lọ́kàn bẹ̀ wò. jùmọ̀ àtúwọ̀n lè máa ṣá. ẹ fẹ́ jẹ́ ojú ọ̀rọ̀ yìí tí ì bá sì ṣọlá nẹ́bì tí ì bá sì ṣọlá nẹ́bì ẹnìkan ò bá bá lè jókòó bẹ́ẹ̀ ti jókòó yìí ìbòrò ta wé. ẹ yóò bá débi lè fẹ́ taka gbọ́ wájú mi. likunle nabi yìí fìlẹ̀ adámi fàdílà tún. ó di mélòó tó withdraw ó di mélòó. méjì wájú ni kálíkù adam awùsọ̀fáwù adam àti gíní pípù daniel awùdúrọ̀ rẹ̀ wọ́n ní ṣídà tí ń bẹ lára nẹ́bí musa ṣídà tù musa nẹ́bí musa ti strong tóun bó ti lé tóun a withdraw lára nẹ́bí musa gbà tí o sì láyé mọ́ ẹ gbé fún àdínẹ́bà Muhammad. ìtumọ̀ kí ni fardul jami'i. sallallahu alayhi wa sallam. anabiwa anabi ọlọ́run ti ń jẹ́ Ilyas. Ilyas. òun la ṣàánú pẹ̀lú wíkàn wàkọ́rù Ilyasa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ń bẹ lára Ilyas. a withdraw àgbẹ̀fà nẹ́bà Muhammad. sallallahu alayhi wa sallam. في الأنام فضيلة ودي مélòó báyìí ودي mẹ́rin bàbá jẹ́ fi nílé ládàkẹ́. مجموعة لمحمد. ọwọ́ ẹlẹ́ẹ̀karùn-ún dídá nẹ́bì lẹ́ ń gbọ́ yìí o. sallallahu alaihi wasallam. níta ìbéèrè ni pé ta là ń pè níta ni. ànábì. ló fi jẹ́ sí pé kò sí bó o ò lè dàbí ànábì. Hmm. ẹ sọmọ mi lọ́mọ. àkọjí ìkọjá ààyè lórí tá à ń kọ o. tọ́ ẹ ìyá wa ṣe ń gbọ́ ìkọjá ààyè ni o sẹmọ mi lọ́mọ ṣe bẹ́ẹ̀ nìkan ló bí ẹgbọ́n bá ti wí ṣe bẹ́ẹ̀ nìkan ló bí jíròyìn yẹn ti wá ni. tọ́ tó ti jí látago mẹ́rin tó mójútó mọ. òun ló fi Ibrahim tó fi ní fàáyù jẹ̀mí rusuli ayyu Muhammadin. wọ́n ní farabalẹ̀ wọ́n ní famili u ilé yìí kúlù ṣáání muhammama فحيوا جميع الرسل حيوا محمد حيوا محمد wọ́n ní ètò fádùlì jáàmì ni wọ́n tún fún wa bọ̀ ń bẹ̀ gbé gbogbo ẹ̀mí àwọn ànábì ọlọ́run tó lọ yẹ́nyẹ́nyẹ́ èyí tí ń bẹ pẹ̀lú wọn yẹ́nyẹ́nyẹ́ ànábì ádámù ni musa ni yusuf ni ọ. fàáyì sani rusuli ayé muhammadi ayé muhammadi ìṣẹ̀mí òní ń bẹ lára ànábì kì í sọ̀rọ̀ tẹ́tí ò ṣe gbọ́ àwọn tó ní pé tẹ̀sí lò sí àti bàyá lọ́dọ̀ tiẹ̀ ló ṣe mọ̀ pé tí wọ́n wínú. ọwọ́ amú Jamal Yusuf. Oh, oh, aleyhi salatu wa salam. èèyàn fọyín anabi Yusuf la fi rán. Oh. àmọ́ èèyàn mọ̀tẹ́ fi mọ bí fífẹ́ tànẹ́bì ti da rírẹ̀ wa tànẹ́bì ṣe mọ̀ pé Kùránì ìgbéjáde ìjọ tí àwọn obìnrin rí ànẹ́bì wa Yusuf wọ́n bẹ̀ sí ṣe kí ni wọ́n ń rẹ́ra wọn lọ́wọ́. Hmm. níbi tí wọ́n wòran nẹ́bì àmọ́ fífa ìta nẹ́bì tẹ bá rí ànẹ́bì ò ní rẹ́rẹ́ mọ́ ò ní rẹ́wọ́ mọ́ lá ìdùnnú ni ó máa ṣẹlẹ̀ ó máa gbà fún sí mi. jamal yusuf àwọn withdraw ẹwà tí ń bẹ lára yusuf náà àfúfà nebo muhammad. wa sallam. wọ́n lè wà nẹ́bí ó yá gbà àwọn nǹkan yìí ló papọ̀ ló yẹ kí n sọ pé kullu ma tafarraqa fil anbiya tawahhada fi gbogbo ń táwọn mú lọ́tọ̀ọ̀tọ̀ ada gbogbo ẹ̀ pọ̀ agbélé ànẹ́bà Muhammad lọ́wọ́. ìpè máa tẹ̀lé lọ ayé ló fi jẹ́ sí pé o ò lè gbẹ́sẹ̀ kó bá ànẹ́bà Muhammad. kò bọ́ sírù. o ò lè sáré kó bá ànẹ́bà Muhammad. kò bọ́ sírù. o ò lè díwà o ò lè mọ̀ wá wù kó dàbí ànẹ́bì. wá bẹ́ẹ̀ ṣe bí ànẹ́bì. ẹ wo jọ́tà ànẹ́bì ti lọ àwọn èèyàn mọ̀ yẹn kìrìtísáìsì gbogbo táwọn aṣọ ìtẹ́lẹ̀ ń bá dìde sí yóò mọ̀ pé wọ́n lọ́wọ́ padà ni. Hmm. aláàmọ̀ pé wọ́n rí sọ tóòtọ́ wò. àmọ́ nígbà tó lè yẹn rọrùn sọ èwo tún là mọ́ ń bẹ̀. ẹ wá wo anabiwa Muhammad kódà bí gbẹ bọba ló fẹ́ ṣe súnà ó lè ṣe bí anabiwa Muhammad. kò possible. torí pé wọ́n kọ́ la torí ẹ̀ dá ẹ wo tó papọ̀ lára anabiwa Muhammad bẹ́ẹ̀ ni gbogbo ẹ ti ń jíṣẹ́ láàfin gbọ́dọ̀ ìyẹn máa ń mọ̀ wá rẹ̀ yẹn ni ò gbọ́dọ̀ fi síjà mú amẹ́ni tí ò bá tí ì mọ ibi tí ń lọ tí ò mọ ibi tí ti ń bọ̀ ní o mọ odidi ìjà láàrin àwọn àfa bí ẹ bá mọ ibi tó ti ń bọ̀ yóò mọ̀ pé mélòó ló pàdé lára tèmi hmm. mélòó ló pàdé lára tèmi mélòó ni tẹlomi. ànábì nìkan ló sọ fún pé má àṣàlẹ̀ kàí lára àmàtán lílẹ̀ àlàyé gbogbo ayé la fi ànábì ṣàánú fún àti àti jù o àti kírísẹ́nì o àti kíní kan o ó bá ṣàṣà látù yóò gba aládé lọ́dọ̀ lọ́wọ́. ẹ wo ibi tá a ti mọ̀ pé bá nẹ́bì ti tó táwa tí ò bá jọ ẹ ẹ bá ti dárúkọ nẹ́bì táyò ń bá nẹ́bì dá tí ò wá jà wá lójú kèfèrí kan kèfèrí kan kèfèrí kan wọ́n ń pè ní Michael kí mo forúkọ ẹ̀. Michael tóníwèé bá wà mí kó lọ gbọ́gbó tí mo wí òun dáadáa Michael Hart náà ń porúkọ ẹni náà ó ṣèwé kan èèbó ló fi ṣe o ó pè ó lóun kó wọn jọ àwọn hundred influential men of the world ó lóun kó wọn jọ kì í ṣe mùsùlùmí fá júù lẹni náà ó wá ṣèwé náà ó ní àwọn agọ́rùn èèyàn tán lapa láyé tá a lè pè láyé táyé lè máa wò kọ́ ṣe tán lapa ó lóun kó wọjọ́ nú ayé ẹni tó wá gbé sàkọ́kọ́ là nẹ́bọ̀ Muhammad ó ní miatu ozoma ilẹ̀ alam nígbà táwọn afáfẹ́ tú ìwé náà bí wọ́n ti pè ní miatu ọzọmọ ilẹ̀ alam àwọn ọgọ́rùn èèyàn tí wọ́n la pánú ayé nígbà tí òwà gbé wọn ẹni tó pè ní nọ́mbà one anabi hmm. muhammad. sallallahu alayhi wa sallam. tí kristian bá sì mọ ẹbí kó wa gbọ́ nọ́mbà three la anabi isa wa. Hmm. ẹni tó sì ṣèwé lè ṣe mùsùlùmí. ọbaṣọjọ tẹ́lẹ̀ ń wá òwe. àwọn abilé nígbà kan wá pè wọ́n pè wọ́n pè wọ́n ní kílẹ̀ tó ń ṣe kọ́lé ẹ̀ ṣe bẹ́ẹ̀ eh, ṣé o ti ń kọjá bí tá a fẹ́ fi sí. tó kọjá bẹ̀rẹ̀ náà lọ kuwata kí mo gbé. ìkúlì ìsáni kuwata. gbogbo èèyàn tó wáyé agbára méjì kan bẹ tó lọ fún gbogbo wa. mélòó mo gbé. méjì. kuwatulẹ̀ àkìlíyà ń bẹ kuwatulẹ̀ àmàlíyà ń bẹ kò sẹ́ni tí ò ní àmọ́ ó lè jura wọn lọ. ọwọ́ hmm. ní bóòlù ànábì ti ń lo kuwatulẹ̀ àkìlíyà tiẹ̀ wọ́n ní fil ilmi wal fa fìlẹ̀ ilmi wàlmàrìfà ibi tá nẹ́bi tún lo kó wá tún làkìlì yà tiẹ̀ ni ẹ agbára làákà ìtọ́lọ̀ fún àwọn amúlẹ̀ tẹ́lẹ̀ mi bá tẹ́lẹ̀ mi bá tó sí obìnrin. ayọ̀dọ̀ kúmọ̀lá. wọn bí obìnrin náà lè yóò gbà. ó ṣe máa ṣe. ibi tó ń lo tiẹ̀ sí ni kò sí ní nǹkan kan ẹ wọ ọ̀ka kí ló rí bó o ló ti ṣe. gbé bọ́ọ̀lù sílẹ̀ ní ìlú tiẹ̀ sí i àwọn ni kú wọ́tò àmàlíyà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam agbára ká ṣiṣẹ́ ànẹ́bì wọ́n ní fil wajib wal mustahabba sallallahu alayhi wa sallam ibi tá ànẹ́bì ń lu tiẹ̀ sínú. ló fi mọ̀ yín pé dídà tala tó bá béèrè lọ́wọ́ ẹ ní àkótán rọ̀ kùlásùtìlì kóòlù wa ni pé èyí tá à ń pè lánàbì ni tálà ànẹ́bì o ò ní kí ni fardul jami'i kí làwọn àpè ní fardul jami'i ẹni tó já sí pé gbogbo tó ń bẹ lára àwọn ànábì ọlọ́wọ́n ọba tó kù lóore tá a fi rán wọn wáyé àdàkọ àgbè fún ta ni ànábì wa sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́n ò bàbá Muhammad Saheed ẹ̀ tẹ́ ṣe léde ọlọ́wọ́n máa ṣe ní àṣemọ. àmín.